محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọ̀kan nínú ojúṣe wa nípò pàjẹ́ mùsùlùmí ramadan ń bẹ àbí òsì ramadan ọ̀nà ní ká máa fòrò ara wa láti ṣe dáadáa ká sì máa kọ ìbàjẹ́ fúnra wa eléyìí lọ́lọ́wọ́ fi ṣe wá ní ìjọ eléyìí tó lóore jù kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'rufi wa tanhawna 'anil munkar ẹ̀yin lẹ jẹ́ ìjọ tó ṣe pé lóore jù àkójáde wa bọ́mọnìyàn ẹ máa fòrò àwọn èèyàn láti máa ṣe dáadáa ẹ sì máa kọ ìbàjẹ́ fún wa eléyìí jẹ́ ojúṣe tí gbogbo wa gbọ́dọ̀ mójútó kálukú pẹ̀lú gbàgbára rẹ̀ ti ṣe máa. nínú hadith abi sa'id al-khudri radiyallahu anhu wala nabi rọ alayhi wa sallam wani man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi fa'in lam yastati' فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان ẹ ń bá rí i pé wọ́n ń ṣèbàjẹ́ nínú yín kó fọwọ́ rẹ̀ yí padà yóò bá lágbára láti fọwọ́ yí padà kó fẹnu kọ̀ yóò bá lè fẹnu kọ̀ kó fọkàn kọ̀ ká fọkàn kọ̀ nǹkan òun náà ní ìgbàgbọ́ tó lẹ jù tí a bá rí ẹni tí ń ṣèbàjẹ́ a ò gbọ́dọ̀ dágun láti a gbọ́dọ̀ pé kọkàn wa torí pé àlùmọ́ mùsùlùmí wọ́n ti ṣe ìjọ kọ̀ọ̀kan ní wọn kì í ṣe ìjọ kọ̀ọ̀kan mi eléyìí ó sì sara ń tànà bí sọ sallallahu alaihi wasallam pé min husni islam al-mar'i tarkuhu ma la ya'ni ó ń bẹ nínú dáadáa islam yẹn kéèyàn òfin tí ọkàn sílẹ̀ ká fòrò ẹni láti ṣe dáadáa ká kọ̀ bàjẹ́ fún ni ọkàn ni ọkàn ni nítorí pé tí wọn bá kọ̀ tèmi ọba kọ̀ títọ́ wọn ọba kọ̀ aburú ọ̀sẹ̀lẹ̀ táburú bá sì ṣẹlẹ̀ gbogbo wa pátá ní ọ̀mù kò ní dẹ́nìkan sí wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa olúwa ni ẹbẹ̀rù fìtínà ẹbẹ̀rù àdánwò tó bá dé àwọn alábòsí nìkan kọ́ ní ọ̀mù yóò mú tútù àti gbígbẹ gbogbo wọn ní òkò papọ̀ nínú àdìsí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní la ta'murunna أو ليسلطن الله عليكم شراركم ثم يدعو خياركم فلا يستجاب لكم ẹ ó máa fòrò àwọn èèyàn láti ṣe dáadáa ẹ ó sì máa kọ ìbàjẹ́ fún wa àbí kó ló wá di àwọn ẹni bú yín sí yín kọjá pọ́wọ́ àwọn làkóso yín wà àwọn ẹni rí ọmọ abẹ Allah Allah ò ní gbàdúrà torí rẹ̀ jẹ́ ká jẹ́ ẹni tó ṣe pé a máa fòrò àwọn èèyàn láti ṣe dáadáa a ó sì máa kọ ìbàjẹ́ fún wa kìí ṣe pé a fẹ́ gbà kankan lọ́dọ̀ wọn dèpòdépò pa àwọn abẹ̀rù pé tá a bá ṣe bẹ́ẹ̀ wọn ní fún wa sì ṣe kankan là ń bẹ̀rù lọ́dọ̀ wọn à ń bọ̀ síbọ̀sí àmọ́ pé tá a bá fòrò wọn wọn fi ṣe wa wọ́n wa wa Allah wa Allah a fẹ́ gbà lọ́dọ̀ torí ẹ̀ tá a bá ti fi fọwọ́ kọ nǹkan tá a fa ká fọkàn kọ́ àpẹẹrẹ wípé yàn fọkàn kọ nǹkan ó lè má hàn sí wa nítorí pé àfọwọ́kọ̀ àfahàn kọ̀ ó sì tún jókòó ti àwọn ẹni tí ń mutí ó jókòó ti àwọn ẹni tí ń jalè ó wà pẹ̀lú wọn nígbà tó ń pẹ̀gàn ó ń bẹ pẹ̀lú wọn gbà wọn ń ṣòfófó àjẹpọ̀ ọ̀fọwọ́kọ̀ ọ̀fahàn kọ̀ ó tún fọkàn kọ́ torí tí bá fọkàn kọ́ nǹkan. èèyàn kúrò láàrin àwọn ẹni tí ń ṣe ẹ̀ṣẹ̀ wọn ní kétékété èèyàn gbọ́dọ̀ sí láàrin wa. وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا قلوا أتسوك على القرآن تبقوا wọn wọ́n ń ṣe aya táwọn àyà Allah tó ń fọ̀rọ̀ Allahu ṣe ẹ jókòó wọn o àmì pọ́ọ̀kọ́ nù àjẹ́ pé irú wọn náà lẹ́yìn náà àti mùnáfíkì àti kèfèrí gbogbo wọn lolúwo kó papọ̀ nínú nàjà torí ẹ̀ Olúwa la fẹ́ ẹ má bẹ̀rù ẹni tẹ́ fẹ́ ojú ẹ báyìí imú ẹ báyìí à nítorí ṣe yọ ọ̀dà pàtì eléyìí nǹkan yẹ kó bí káwá yọjọ ká má lè sọ ẹ̀yin náà lẹ sọ pé àìwí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀ òní kú láti sọ tí a kò sísẹ̀ padà kó ń bẹ̀ olùwẹ̀lẹ́dà kọba kó bàjẹ́ kó láwùjọ wa wa lọ láti máa ṣe dáadáa gbogbo àwọn wa bú kó lọ́dọ̀ wa wa an أستغفرك وأتوب إليك